وسلم وعليكم السلام Naam, wọ́n ní ìdí alákọ̀ọ́kọ́ ìjẹ́ ìkúnlẹ̀ jẹ́ ìdáàmú bí bọ̀wọ̀ fún àwọn òbí. So, Adé máa ń sọ ọdún pẹ́, ìjẹ́ yóò fi lè mọ́ wáyé ní gbogbo ìgbà. Ìpè ká kúnlẹ̀ fún yàn, ká tẹ̀ fún yàn, ká dọ̀bálẹ̀ fún yàn, ká fi ọrùn kọ̀kọ̀rọ̀ fún yàn, kò sí nínú àwọn nǹkan tá a máa fi ń sàpọ́nlé fún ẹ̀dá ọlọ́run ọba àlejò ọlá ó jẹ́ òbí yẹn ni ó jẹ́ àfa yẹn ni ó jẹ́ ọ̀gá yẹn ni ó jẹ́ ó jẹ́ gbọ́n yẹn ni gbogbo bá ṣe wò ó jẹ́ tó fi jù yẹn lọ ẹ̀ kò sí ká kúnlẹ̀ àbí ká tẹ̀ kò sínú àwọn nǹkan tá a máa fi ṣe kíni tá a máa fi bọ̀rọ̀ fún yàn kò sí lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nìkan náà kóun náà máa gbà á àwọn tí wọ́n bá ń kú fún náà ó yẹ ká máa sọ fún ọ pé àkèésẹ̀ tọ̀ mi má gbé fún mi nítorí pé ọlọ́run bá àríkẹ́lá òun nìkan ló ní káyé pẹ̀lú ara wa fún káti ọ̀hún kọ́kọ́rọ́ ní káti ọ̀bálẹ̀ ní káti orú kalẹ̀ ọlọ́run bá àríkẹ́lá láàmọ́ yẹ pẹ̀lú ara wa fún àgbọ̀rọ̀ yẹ pẹ̀lú ara fún ẹ̀dá ọlọ́run bá àríkẹ́lá tó eléyìí ànábì sallallahu alaihi wasallam ànábì ní tó bá lẹ́tọ̀ọ́ kó wọn pa ni ànábì ní obìnrin ló bá pa láṣẹ kó máa fi ń balẹ̀ fọkọ rẹ̀ nítorí ọlá kọkọ rẹ̀ ní lórí ẹ̀ tó gbàtà ànábì ti ní kò lẹ́tọ̀ọ́ fẹ́nìkan kan kí làwọn máa so eléyìí àkèéṣe nǹkan tó pamọ́ ẹ̀ ń sí anybody wa tí kọ́dà gbogbo àwọn tó wà nínú àwọn àfáàsán ti lọ láwùjọ wa ní àyè gẹ́gẹ́ bí Sheikh Kamal àti gẹ́gẹ́ bí Sheikh Adam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ti lọ ẹ̀ ní àwùjọ wa bí àwọn náà wà nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa pé eléyìí òsínú ẹ̀sìn wa àṣà ni ó jẹ́ pé ó ti máwùn yẹn la ó ti wọra àwọn èèyàn ti jogún bá níran níran níran wọ́n ti jogún bá ó wá fẹ́ dàgbà tó jẹ́ pé ẹ̀sìn ni ẹtí ò bá wá ṣe wọ́n fẹ́ rí ìwà tó jẹ́ pé à ó ń ṣe nǹkan kan ó burú jáì nínú àṣà tó ẹjọ́ ká lọ mọ̀ kò sínú ẹ̀sìn wa ẹ dákun àwọn òbí náà nǹkan pọ̀ tọ́mọ òfin sàpọ́nlé wa nǹkan pọ̀ tọ́mọ òfin sàǹfààní fún wa nǹkan pọ̀ tọ́mọ òfin bọ̀wọ̀ wa tí yóò di ní takun sínú àmẹ́ríkà wà wà ní òwúsàlá kò sí kúnlẹ̀ nínú ẹ̀sìn wa ní sókè ọ̀la ọ̀tàlá àhàlà. náà wọ́n ní tẹ́lẹ̀ máa lọ sinigá ẹ̀ ń tẹ̀lẹ̀ ní káwọ́là mi kó ń lọ lè ṣe mòlídì wípé pé òun ò ní ládá ẹ̀ tó bá lọ lè ṣe mòlídì bẹ́ẹ̀ tó bá ṣe mòlídì nàìjíríà gan ò ní ládá ẹni bá wọn nìsín á mẹ́rẹ̀ ta sí odún wá fẹ̀ ní ara rẹ̀ wéwu odún wá wọkọ̀ lọ sinigá ẹ̀ ẹlòmí wọkọ̀ ẹlòmí ìwọ́ ṣe fàyàwọ́ lọ nínú gbó òdìwó gbà lọ téèyàn bá kúkú sójú ọ̀nà eléyìí ní tíráyì èèyàn kúkú tó ikú rẹ̀ wà questionable question àti bẹ́ẹ̀ bí ikú rẹ̀ ẹ́ question àti bẹ́ẹ̀ bí ikú rẹ̀ ìwọ́n tó lọ lè kú sí gbé òun lọ bí mòlídì àwọn èèyàn sì ń kú sójú ọ̀nà bẹ́ẹ̀ ẹ́ ẹlòmí olóhùn lọ wòlídì kan ní ilẹ̀ haúsá nínú lọ wòlídì kan ní ìlú kiri kan yóò wá lágbèjì ó wá kú ẹ̀wọ̀ ikú tí ò da lèèyàn ń kú o nítorí pé èèyàn ń kú sójú ọ̀nà kí ni sójú ọ̀nà àdádálẹ̀ ni ẹ́ afurulálá ni káwá digbákàdàgbọ̀n káwá làlọ́ lè jọ́sìn nínú kan tí a sọ sí ká lọ sí maka ká lọ sí madina àbí ká lọ sí masjidul aqsa ní jerusalem tàbí sọ̀rọ̀ àwọn ìṣọ́lá ní ká lọ àwọn èèyàn ti wá sọ káúlà wọ́n wà láwọn lọ káúlà ẹ̀wọ̀n ní káúlà ọlọ́dọọdún káúlà alásìkò mòlídì kọ́ àwọn ọmọkọlọ́wọ́ ẹ̀yìn rédíò tí àwọn ọmọ nǹkan ẹ̀rọ káúlà tí wọ́n wá débẹ̀ kí wọ́n máa lọ sí káúlà wọ́n máa lọ rọ kiri ká sàárè wọ́n máa lọ sí sàárè àwọn tọ́gbò ní wòlíì ẹ̀wọ̀n kan máa nǹkan burúkú tó ní agbára tó látara di eléyìí ẹ̀dá kan ní díẹ̀

náà ẹni tó ní ọlọ́run gbà pé mo dídì ọjà ẹni tó bá rí jù àmọ́ tóun lè fún wọn lówó sí ẹ́bílòpù tó máa fún lákòwé àwígbà tó máa ń ta tẹ́ǹtì kó o yọ̀ sọ ní kó bẹ́ẹ̀ fún kára bá ń ta tẹ́ǹtì kó o sì dìtàpíà wọ́n tóun lè ṣe ọlọ́run bá lè fẹ́lá ní olùkòlù fèsìlì káàfà tẹ́yìn bá fẹ́ tẹ̀sìn ọlọ́run bá lè fẹ́lá tó bá fẹ́ tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam èèyàn máa wọnú ẹ̀sìn lódìdí ní lódìdí onáàlẹ́yìn máa wọnú ẹ̀sìn

àgbọ̀dọ̀ fún wọn bẹ́ẹ̀ ọ̀nà tí àwọn gbà fún yẹn pọ̀ àwọn máa fún yẹn pẹ̀lú kúṣẹ́ ẹ̀fà òyìnbá máa sọ pé kúṣẹ́ ní méjì oníṣẹ́ tó bá sọ pé kúṣẹ́ erin wọ́n yá ni èyí gbọ́dọ̀ ní wọ́n tó wà ní wọ́n wọ́n tẹ́kọ̀ọ́ ولا تعاونوا على الإثم والعدوان أما أنا رأي لو لوري دا جاني لوري فيا الله سبحانه وتعالى أما ما رأي لو لوري الإثم لوري أكل والعدوان لوري تايو على لوري في تايو على إنو أسي هنا نتين ما سي أيوجو بها النبي صلى الله عليه وسلم والله تعالى أعلم نعم Now. na ẹni yóò fẹ́ ṣe freedom ọ̀gá rẹ̀ ní dandan ni yóò kúnlẹ̀ dandan ni yóò máa yóò ya kọ́tò tẹ́lẹ̀ yìí pé nínú ẹ̀sìn tó ń sìn ẹ oníkòsí kí ni kò bá kò bá ìpè kí yóò ẹni òní ṣe ẹ̀sìn bá òní òní fún ọ̀gá rẹ̀ àbí kó àwọn tí ó bá ṣàlàyé fáwọn ọ̀gá rẹ̀ máa ní religion a ní a ní freedom láti ṣe ẹ̀sìn ẹ̀sìn tó mú sí ẹ̀sìn báwọn nísìn òun náà ni pé kò bẹ́sìn mi mú àìwá jẹ̀yàn pa ipé ká ṣe kí ni ká ṣe nǹkan tí ò bẹ́sìn yẹn mú ó kí lápèjú orí ti ní wá fún lápèjú orí ti tó bá jẹ́ pé ẹni tó gbà síṣẹ́ yìí ọ̀sẹ̀ báwọn nísìn tó bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí kìí ṣe mùsùlùmí ó wá fẹ́ ṣe freedom ìwọ́n sì ní àwọn nǹkan tó jẹ́ nǹkan Islam ṣe pé ọmọ tó wá fẹ́ ṣe freedom lọ́dọ̀ rẹ̀ nǹkan tó gbọdọ̀ ṣe ni tó jẹ́ nípa pé ó gbọdọ̀ ṣe nǹkan ẹ̀sìn nítorí kó fẹ́ ṣe freedom tó nígbà tó ìbá ti ní jẹ́ nípa tó kó ṣe nǹkan yẹn jẹ́ bẹ́ẹ̀ náà la gbọdọ̀ jẹ́ ilé yẹn bá nígbàgbọ́ nípa òun nígbàgbọ́ pé kò bá mu nínú ẹ̀sìn pé kéèyàn kúnlẹ̀ fún yàn ó nígbàgbọ́ pé kò bá mu pé kéèyàn máa ya fọ́tò nínú ẹ̀sìn tó o ní ṣe kí ni o ní jẹ́ pa àwọn tó jẹ́ pé àwọn ni pé èèyàn lè kúnlẹ̀ ẹ̀yìn máa dá wọn kúnlẹ̀ kọmọlákò nígbà tó wọ́n fẹ́ gba sàtífíkèètì àbáwọn tó bá rí pé èèyàn lè ya fọ́tò máa ṣe fún wọn àbáwọn sábà sọ pé àwọn kò lẹ́tọ̀ọ́ mẹ́sì àbòsí ni kò wá sọ pé ó ṣe kí ni ó ṣe fún ní túláàsì tó irú ẹni wo gbọ́dọ̀ gbà tètè báwọn nísìn ó gba sàtífíkẹ́tì rẹ kó sì fún ní kí ni kó fún ní owó tẹ owó tó wá fẹ́ gbà láàyè báyìí lòun gbà owó tẹ ní owó tẹ gbà ní kò sì fún kò sì gba sàtífíkẹ́tì rẹ Allahu ta'ala a'lam. wọ́n àbíká wọn máa ṣe ní ẹgbẹ̀gbẹ̀ báyìí wọ́n ní ṣe dandan ní túláàsì ni nítorí pé àti ànábì sallallahu alaihi wasallam ànábì ní àfúnlé ha ànábì ní ẹ̀sọ́ irun gbanyílẹ̀ ẹ̀dúrà ìbomi ànábì ní àríkúnlé ha ànábì ní ẹjú gbanyílẹ̀ ẹ̀mọ́kọ̀ọ́kàn khaliful majus ànábì ní ẹ̀yapa àwọn tó máa ń bọ̀ náà àwọn yìí wù tí wọn àwọn máa fárùn gbà wọ́n wá ṣe kíni wọ́n wá fi irun múlẹ̀ ànábì ní ìyapa wọn so túláàsì ni tó bá ti jẹ́ ọkùnrin tó bá ti bàlágà tí wọ́n bá ti ń yọ níjàgbọ̀n rẹ inú irun téèyàn yé fọwọ́ kàn téèyàn ó fi kúrò láyé ló wà irun gbà ìdí wọ́n ti ń pè ní irun gbà òun náà ni gbogbo irun tó wà ní kíni tó wà ní ìdètí rẹ méjèèjì àti ìjàgbọ̀n rẹ àti ibi tí wọ́n ń pè ní àlàáfàkọ níbi abẹ́ ìtẹ̀ ìsàlẹ̀ báyìí ara irun náà ló wà tó Eh, ọlọ́ọ̀bà àríkẹ́lá àdẹ́mì ti sọ àwọn ọmọ àmà fà fún wa àmà fárun mọ́ àmà fárun adíyá àmà fárun adẹ́ àmà fárun eré gbogbo àwọn ohun yìí ọlọ́ọ̀bà àríkẹ́lá àdẹ́mì sọ̀rọ̀ àríkẹ́lá ti sàlàyé rẹ̀ fún wa so ó bá wọn ìtòrí kámọ́fà káfí ilẹ̀ kámọ́fà so eléyìí túláàsì ni so tábàtí wá sọ pé túláàsì ni fún yàn kẹ́yàn fi ilẹ̀ ẹni tí ò bá fi ilẹ̀ ti máa ń fa ẹlẹ́sẹ̀ ni ń dẹ́sẹ̀ ni kọ́lá ìwé ẹni báwọn ni kò kí làwọn àfáà pè nínú ìdájọ́ ni irú ẹni báwọn yóò sí in continue ẹ̀sẹ̀ yẹ́sọ tó tẹ̀lẹ̀ níjọba tó bá gbẹ̀yìn níjọba ẹ̀mọ́ in stay continuously so irú eléyìí onísìn fásitì ní ọ̀dà inú ìdájọ́ ẹ̀sìn irú ẹni báwọn gan ebi jẹ̀ máa mú ẹni máa ń fárun gbà káwá ní áàbì jẹ̀ máa mú so èdè báwọn ibi kí láwọn àwò kọ́sí lára rẹ̀ kí láwọn ìwẹ̀ yóò kọ́sí lára rẹ̀ so ká fárun gbà ẹ̀dẹ̀ báwọn onísìn nílẹ̀ lọ́fẹ̀ẹ́ nínú àwọn ìwà kòkèrè nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ ni sọ ẹ̀dá tuntun láti ni ẹ má wo dáhùn yóò máa sọ pé ó ṣe pọ̀ bá ká ẹlòmíì ó tún máa tara yìí kò kọ́pẹ́ẹ̀tì ni ẹnìkan ó wù mí kan sílẹ̀ tó bá padà yá yóò padà ṣe ni yóò padà kọ́pẹ́ẹ̀tì ẹ̀ láyùká lífù láwù náà sáà ilá àwọ̀ sí àhà nítorí àwọn àríkọlá fún ọ náà nù tàbá nílà àná wallahu ta'ala a'lam náà. Dàm wọ́n ṣe dandan kómi yóò bojú ṣe dandan kí ìjà àwòsí máa wọlé. Àdandan kómi yóò bojú rẹ̀ ẹ̀dẹ̀ bá rí sí ní tí ó wà àrùjá nínú ọ̀rọ̀ káwọn onímọ̀ sọ nípa ojú obìnrin àtọwọ́ rẹ̀. Lóòótọ́ ìyàpẹ̀lú látara ayé àti sọ pé illa ma zahara

sáníkè ikọ́ àwọn èèyàn kóbìnrin ó bojú wọ́n sọ fún wa pé haram ni kó o kálọ́gbọ́ àyẹ̀ yìí dáadáa yóò máa bá jà yóò na ọmọ yóò nítorí kó bojú yóò máa wá sọ fún pé kíláàsì ni kó bojú tó wọn pé nígbà tó ń dá òun nísìn òun sọ fún pé haram ni kó bojú ẹ̀ẹ́dì kẹ́sì báwọn ká bojú àwọn onímọ̀ sọ yìí pé màndúùbù ni ẹ̀sì báwọn nǹkan tá a kí ni nǹkan tá a fẹ́ tá a lórí ẹ̀mí àmọ́ tá a bá ṣe tí láwọn tó sọ pé kí sọ̀rọ̀ yàn pé tó bá ṣe kò tẹ́sẹ̀ bẹ́ẹ̀ àwọn mọ̀ ṣe ń ṣe òun ládá wà bẹ́ẹ̀ àwa rí ọmọ tó ní òun fẹ́ máa ṣe ó fẹ́ gba ládá ìwọ òbí wá ní kó máa ṣe wọ́n wá ń fún lẹ́ẹ̀dí pé ok àwọn àfà tó ní sọ̀rọ̀ yàn táwọn àfà yẹn sọ pé àárọ̀ mi àárín yẹn ó yẹ ká gbọ́ yé dáadáa àwọn àfà àtàwọn tó wá ní kí sọ̀rọ̀ yàn ẹ̀ wọ́n tún wá fẹnu kò wípé kéèyàn bá wà láwùjọ tí kìtìnà bá wà wọ́n ní túláàsì ní kóbìnrin kó bojú rẹ̀ àwùjọ wo ló wá wà ní ìdínà tó tó àwùjọ wa dáwà yìí ìdínà wo ló wà láwùjọ káàkiri tí ò sí láwùjọ dáwà yìí tòun tó gbé ọmọ ìdílé ìdílé ìdílé ká àwọn ọ̀dọ́ tó wà sàlàyé pé káàbójú tó láti ní wọ́n mú ẹ̀rí kan wá yàrá àdínlẹ́tọ̀ àkẹlẹ́ ìyá tó kí táwọn ọba gbèsè láàká ìyàwó ti hàn tí wọ́n máa lóòótọ́ ni pé abẹ́ fi gómìnà ó kọ́ bá ara rẹ̀ abẹ́ fi dènà jìnnà ní ibo ojúbẹ̀ wa obìnrin wà àwa sọ pé túláàsì ní gómìnà ó kọ́bà ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó máa hàn àwa ní kò sí ojú rẹ̀ ẹ̀rí pé ẹ̀ á rí pé ìtò yẹ kó ṣe kíni ìtò jẹ́ ìtò fẹ̀sẹ̀ nílẹ̀ òun náà ní pé kíni ojú rẹ̀ tó gbó tàbáyọ̀ fi ṣe kíni tàbáyọ̀ fi jẹ̀nà fi sínà ìyẹn lè rẹ́ sí obìnrin kó jẹ́ pé ńgbà tó bá wá wo ojókè tó bá wo ojú rẹ̀ tó sì ní láìsẹ̀ àìbẹ̀ ẹ̀kọ́ ni àmọ́ ojú òun gangan òun náà ní fi ṣe kíni òun náà ní táwọn ẹni máa ẹwà tó látara di eléyìí èyí tó dégínì èyí tó fẹsẹ̀ múlẹ̀ tó tẹ̀wọ̀n òun náà ní pé kóbìnrin ó bo ojú rẹ̀ ẹ́ ó sì bo jìlìbáàbò rẹ̀ sí jìlìbáàbò rẹ̀ ó dégínì kó kalẹ̀ ẹ̀sìn bá mi kó kalẹ̀ débi pé ó bo gìgí tẹ̀rẹ̀ mọ́lẹ̀ tí báwọn èèyàn máa ń sọ sáà èyí kìí sí ẹ́ tó jẹ́ pé wọ́n máa ń rìn láàrí pé òwò ìjábò òwò ìjìbá àmọ́ sáì tó rán jábò lẹ̀ ní ẹ̀nìlẹ́sẹ̀ rẹ̀ yóò rán kaba àlú ẹ̀kọ́ ni láwọn obìnrin yóò ti máa rìn ẹ̀nìlẹ́sẹ̀ rẹ̀ gan yóò gbẹ̀sẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kí ló dé tí ó lè wúwọ́ títí ìrìn tí ń fi ìgbòrò tó pẹ́ tó wá pé jìlì báwò wá wọ̀ tó náà bá dé ìdébi tó déhùn àwà sọ pé kí ni àwà sọ ipé ń sọ́bù azọ̀pasọ rẹ̀ wọlé tó obìnrin kó wo jìlì báwò rẹ̀ kó kalẹ̀ èyí tó bá kalẹ̀ tó bá wọlé ẹ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti gara dí ẹ fún ipé tó bá wọlé tó bá wọlé nìkan tó bá tó débò mí yóò tún ṣe kí ni yóò gbọn ẹ̀gbin yẹn ìdòmí òpó ọmọ tí bá wọ bàtà bá àti ń wọ bàtà ní ti báyìí tí ẹ̀ máa wọ bàtà tó bá rìn láti àyín lẹ́jọ́ jẹ́ ẹsẹ̀ rẹ̀ ló kó ẹ̀gbin tó ìtúté kíní tó ìtúté má padà kó tó dé junction nítorí pé kíní títí kíní kalẹ̀ èkó ti máa ṣe kíní èkó ti máa yé ti máa máa kó bẹ́ẹ̀ tó yìí tó nílẹ̀ ní ẹwọ̀n wọn ọ̀tà àlá àlàm Naam, wọ́n ní alkaru wo lè rí máa ṣe kọ́mọ nígbàtí ọmọ tó sùn lálẹ́ ọmọ tí ò tí ń yìn kí ojú lè wọ́n sọ̀rọ̀ àdúgbà tí ẹ̀ bá fẹ́ wọ tọ́lẹ̀tì pé ọ́nà àṣẹ àkárò fún ọmọ kò tí ẹ̀ bá fẹ́ wọ tọ́lẹ̀tì tó jẹ́ pé ọmọ tí ò sì lè sọ̀rọ̀ èèyàn náà lè fẹ́ mú ọmọ ẹ̀wọ̀ tọ́lẹ̀tì èèyàn náà lè ṣe àkárò yẹn Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith tó bá di pọ́mọ tí ń sọ̀rọ̀ ó fi wá sí kí yóò fi wá máa wí nígbà tó náà bá ń dáwọ tọ́lẹ̀tì fúnra rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì kí láàmú bí wá sọ rókè àwọn ọmọ kéékèèké tí ò bá ti mọ̀rọ̀ sọ àwa nìsín àwọn máa ṣe àwọn àbíkárù fúnra wa sáà nàbí sallallahu alaihi wasallam nípa máa ṣe láàárọ̀ ní nírọ̀lẹ́ ni àtàwọn àsìkò kọ̀ọ̀kan so àmọ́ nàbí sallallahu alaihi wasallam ànábì ó ní wípé máa ṣe ìwásọ̀ fún alhassan wal hussein ẹ̀ òhìn ìdókòmá bi kalimati llahi tamma من كل شيطان وهامة ومن كل عين لامة ogun òbí lọ́gbọ́dọ̀ ha kìíní tó bí àwọn ọmọ wa tí ò tí tó máa ṣe kíní ẹ́ sẹ́wọ̀n pé bá ṣe lóògùn ọ̀dá táà máa fún gbẹ́rẹ́ táà máa sọpàró káà láwà ń ṣe àzìkáàrù ẹ́ sẹ́wọ̀n pé àwọn ọmọ wa ní ìsìn àwọn àzìkáàrù ṣe bá ẹ́ àdìsí sí gbẹ́rẹ́ fún wa ẹ́ ń dẹ́gbò báwa sọpàró máa ń di àdìsí tó mọ́ ọlọ́run tó kí làwọn ọmọ wa bí wá ìsọ fáwọn ọmọ yẹn tí ò ní di pé bàbá sàdí tí ò bá ràn án á dì sàárù ọmọ ha yóò a ma ṣe gíní a máa wá ìṣọ́kọ́ ọmọ wa kò èyí tó kò máa ọmọ méjì òun àná ìgbà wá sọ fún papọ̀ lẹ́ẹ̀kan a tó èyí mo wá fún yín gbogbo èèyàn mi ìkẹlì máa ti láì bá pépé pé ìkúlì ṣe wàhámà ha ìtọ́ oyin kúrò níbi háàmà gbogbo àwọn nǹkan olóró tí ma ń sá tí ma àbí nǹkan tí ma ń mú yàn jẹ tó lóró àti èké ní ojú ní gbogbo àwọn nǹkan tí ma ń sàyàn ẹ̀yọ́ fi ni ó ti wá sọ fún ọmọ ọ̀nà kó wa ta'ala sọ fún ọ àwọn tí ma ń tí ó tí ó kó ìpalára bá bèbí ayé eléyìí ọ̀nà làá máa ṣe fáwọn ọmọ wa nígbà tí wọ́n bá ti lè dá àkàrù ṣe tọ́lá bá ti wá lè dá àkàrù ṣe a máa ṣe àwọn àkàrù táwọn ní máa ṣe fúnra wọn a máa ṣe lé wọn lẹ́nu wọ́n máa ṣe láàárọ̀ wọ́n máa ṣe rànlẹ́ ìdíwọ́ ibi tó bá wọlé ìdíwọ́ tó bá jáde orú àwọn nǹkan wọ̀nyí káwa náà jó máa wà lá ọ̀nà ni yóò fi tètè rọrùn fáwọn ọmọ wa láti máa ṣe wọ́n ní kékeré máa ṣe ìfúwátò ìgbàkọ́wà wọ́n ní ó rọ́pò ó lè rọ́pò kíka sọ́ọ̀dì bákàrà nínú ilé kò lè rọ́pò tìláwọ́ kéèyàn máa ka kùrán kéèyàn máa ṣe tìláwọ́ tó kùrán ẹ̀ ìmá gbọ́ nínú kò lè rọ́pò rẹ̀ fún ìyàwó ẹ̀ kéèyàn máa pílẹ̀ rẹ̀ nílé ó dáa kò sí tó burú bẹ́ẹ̀ ó dáa òun iná táwọn bá ń gbọ́ ẹ̀sìn bá yóò máa yóò máa lé wọn. kíkà tí wọ́n ń kà fún ààrẹ oníṣìí báyìí bẹ́ẹ̀nu rẹ̀ ṣe ń lòkè dídé nka pẹ̀lú kó nǹkan alukur'an ọba àgbàládá pẹ̀lú ẹ̀ yóò sì máa sàǹfààní pé ìtumọ̀ alukur'an ó mọ̀ sí tàdábòrò pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó ká mọ̀ jẹ́ pé alukur'an òun gba ima wa wa wa ká wa a bá ka alukur'an eh, ẹnu wa yóò máa ṣiṣẹ́ yóò gba ojú wa yóò yóò etí wa yóò yóò ka alukur'an yìí òun kà á tó jẹ́ pé ẹnu rẹ̀ lókè yọlẹ̀ etí rẹ̀ ń ṣe kíni etí rẹ̀ ń gbọ́ tó ń kà ojú rẹ̀ ń ṣe kíni ń rí nǹkan tó ń kà gbogbo àwọn nǹkan wọ̀nyí àládá pọ̀ bẹ́ẹ̀ ká má ṣe kíni ká ṣe bá wa náà wọ́n ní sẹ́wọ̀n lè kí òun lẹ́yìn ìmáàmù tí ó máa ń yẹsẹ́ wò tí àbí tí bá àwọn kan so eléyìí ìbéèrè common question tí sábà wáyé dáadáa so òun náà ni pé ká máa yẹsẹ́ wò yìí náà ní ti òun náà ti mọ̀ pé ká máa yẹsẹ́ wò náà ló ti lè lọ́wọ́ iṣẹ́ eré tèmi òun náà ti kúra sí ni pé káwọn ẹsẹ̀ wò nǹkan tí ò dáa ni so èèyàn ní kírun lẹ́yìn ìmáàmù tí ṣe kíni ìmáàmù tí ń jẹ iṣẹ́ wò ẹ̀sìn bá mi sì kò ní kírun lẹ́yìn ìmáàmù tí ń jẹ iṣẹ́ wò tí ìwà wá ní kírun lẹ́yìn ìmáàmù tí ń jẹ iṣẹ́ wò yẹn àwọn kankan bẹ tó jẹ pé a máa ń fi ń ṣeré láwùjọ wa alábìsọ̀ wa alẹ́ sàlám alábì ní láyò mínú àhàdúkọ́m hátà yuhibbu li akhihi

bẹ́ẹ̀ wọ́n wà nípò ẹni tó lè ṣàlàyé fún tí wọ́n náà gbogbo àwọn ẹ̀rí ò ṣàlàyé fún ó takú ni àbó òsì nípò ẹni tó lè ṣàlàyé fún ẹjẹ́ ń pa àwọn afáàtún ṣàlàyé fún wa bẹ́ẹ̀ àlàyé tí wọ́n tún yé wọ́n tún wá ń ṣàlàyé fún nígbà tó ń ṣe kíni ní tó ń lọ́rọ́ lọ́rùn náà ni àbókẹ́ tó wá fẹ́ máa parọ́ káwà nẹ́bí mi pé àwọn nẹ́bí ọlọ́run náà máa ń ọmọ yẹ kò pẹ́ wò tó múrú àwọn nǹkan wọ̀nyí tó bá ti bá a débẹ̀ àpò lẹ́tọ̀ọ́ kí ẹ máa kírun lẹ́yìn irú ìmáàmù báwọn tó kí ẹ máa wá bóbi kírun. tó ẹlẹ́ẹ̀kejì nínú bẹ́ẹ̀ tán béèrè wọ́n ní mọ́sálásí náà mọ̀ pé kò kọjú sí kíbla tó tó jẹ́ pé wọ́n máa ń wọ́ sí apá àti kíbla wà ní pé bọ̀ wọ́n ti sọ́wà pé wọ́n bá ti wọ́ wọ́n bá ti yọ bẹ̀rẹ̀ rún bẹ́ẹ̀ ìmọ̀mọ́ oṣù wa máa máa yóò wá kọjú síbi ìtàn kọjú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ lẹ́wà tó bá ti wọ̀rún dá yóò ara ẹgbẹ́ ìdìpadà sí ayẹyẹ wọ́n ní sí ẹ̀sìn lè máa kí mọ̀ lọ ẹ pa ẹ pè wọ́n mọ̀ ẹ ẹ ṣàlàyé fún un nítorí pé ajẹ́ pé ìwọ́ tó wọn náà kọ́kọ́ wọ́ lákọ̀ọ́kọ́ ẹ síbi kò pé kò gbà yí pé kíbla tí òun kọ́kọ́ kọjú sí òun ni àbẹ́ òun ni kíbla níbi méjèèjì ẹ bá sàlàyé pẹ̀lú ẹ̀ tó bá wá takú ìgbé rárá o ìgbé ọ̀nà méjì náà lòun máa kọjú sí torí pé méjì ò ní jẹ́ kíbla wọ́n níbẹ̀ lòun máa kọjú sí tó kò ní bójú mu kí ẹni tí ń kírun lẹ́yìn máa mú kó kọjú sí kíbla kí mo wà kọjú sí bòmí kó jẹ́ kóun náà lẹ́lẹ́ ń tẹ̀lé ẹ̀ àbíkí wọ́n bọ̀ kọjú sí kíbla kẹ́yìn ó kọjú sí bòmí ìtẹ̀lé ti já láàrin ẹ̀yìn méjèèjì báwọn sòtí látara pé kíni látara pé kò kọjú sí kíbla tó tó bá ti wá kọjú sí kíbla tó kí ẹ máa bá mi lọ wọn láwùjọ àdá àrùn. wọ́n jẹ́ nìyẹn ló ẹlòmí lè mọ̀ láti bá láti fi gbowó lọ́wọ́ rẹ̀ rárá. náà wọ́n ní èèyàn méjì àwẹ̀ ẹ̀ ti bá wọn nínú Ramadan kò wá sí ìlágbára láti gbà á so ẹ̀jẹ̀ ìwò kílíà dáadáa nítorí pé agbára kí ni òní tó wà ní pòsíṣàn tó kò lè gbàwẹ̀ láéláé ni àbí báwo nítorí pé ẹlòmíì lè wà ń kọ̀ǹdíṣàn bóyá àgbà ó ti dàgbà lóbi kò lè gbàwẹ̀ àbí kó sì jẹ́ pé bóyá àárẹ̀ kan ṣe tó jẹ́ pé àárẹ̀ ìlú sí àárẹ̀ tí ò gbọdọ̀ gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ ni so ìkan tó ìyíwò tó bá jẹ́ ń bẹ́ẹ̀ tó wáyé pé kọ̀ǹdíṣàn báwọn irú ẹni báwọn wà so irú ẹni báwọn yóò ṣe kí ni yóò bọ́ yàn ẹ ní tó fi sọjọ́ yẹn tó fi san àwọn àwẹ̀ ọjọ́ yẹn tí ò bá wá ní kápá kò lówó pé òun gan fúnra rẹ̀ nídìí náà àti bí a ti mú náà kò rọrùn fún irú ẹni báwọn náà tó irú ẹni báwọn kò sí nǹkan tí ó ṣe nǹkan tágbà rẹ̀ ká mánu kò ní wá ẹ̀ bí a bá gbà á tí wàá ní ẹ bá ń gba àwẹ̀ yẹn àyàfi tó bá kú ló kù tó bá ẹgbẹ́ nìyẹn bá wá kú àwọn tó wọ́n jẹ́ fámìlì rẹ̀ àwọn tí ó jogún ẹ̀ tó àwọn ni ó gba àwẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn tó bá àwọn náà ni ó jogún rẹ̀ tó bá fi gúnlẹ̀ nígbà tó di di àwẹ̀ kalẹ̀ náà jòkó náà kọ́ ṣe kíni kan bá tán àwọn ìgbà tó wá fi ń bẹ láyé yóò gbìyànjú ọ̀nà láti tán fúnra rẹ̀ tí ọba wà láti tán sọ yóò máa bẹ bẹ́ẹ̀ kí ti pé yóò wá sí ẹnìkan àbí wàá wẹ́nìkan pé adákùn máa bá mi gba iye àwẹ̀ tí mo jẹ Allahu ta'ala a'lam. Sàlátù táwọn bá tí wọ́n máa ń sọ àsàlátù yẹn wọ́n ní alábi sallallahu alaihi wasallam wọ́n lànà bí wọ́n kọ́ Abbas ó ní yóò yẹn náfìlà ó ní yóò yẹn náfìlà kan ẹ̀ ó láwọn kan tó ní ọmọ wílé ní lórí ìdòkú tí yàtọ̀ sí àwọn kan tá a máa wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kó wọ́n ní sàlátù tàwùbà ni pé alábi yẹn tó bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ lọ́ọ̀kan lọ́dún ìyàjú kò sílẹ̀ kan ní ògbésí ayé rẹ̀ tó a hadith yìí tó ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa àfàdé rẹ̀ bọ̀dé tó tẹ̀wọ̀n náà ni pé kò lálàáfíà ẹ̀dẹ̀ bá àwọn kò fẹsẹ̀ nílẹ̀ èyí pé ànábì sallallahu alaihi wasallam oníkà máa ń ṣe tó àwọn àlàyé tí wọ́n ṣe láì fi ṣe dáàbò kó kò fẹsẹ̀ nílẹ̀ ó ní tó ti ṣe pẹ̀lú àwọn pẹ̀lú ìsìnláàdì rẹ̀ bí ọ̀nà tó gbà wá ṣe lọ bẹ̀rẹ̀ narration rẹ̀ ó sì ní tó ní ṣe pẹ̀lú mátìnù rẹ̀ gangan kọ́ńtẹ́ǹtì àdéhùn yẹn gangan tó látara pé ó yàtọ̀ sí súrà bá a ṣe máa ń kírun gangan ní àlàyé bí wọ́n ti ṣe àlàyé ẹ̀ tó ọ̀làtò tó kọ́ orí sókè òun náà ni pé ọ̀làtò tó wà kò sí ẹ̀sìn kan tí ó fẹsẹ̀ yẹn látọ̀dá náà sallallahu alaihi wasallam. wọ́n ní ẹni ní tó lè máa lo ìjáàbù ní sùn tó bá ti délé wọ́n máa gbọ́ ìjáàbù nílé nítorí ìtàlẹ́jù tó ń pèsè eléyìí ìgbìmọ̀ dáàbùrú báwọn kò náà ní pé kókó tàbí kò tó èsì nínú ọlọ́ọ̀bà kò yẹ kó láti má ṣe nǹkan bá mà ní báwo náà ma látara tó látara pé ọmọ ń lo látara pé ọmọ máa tó kí ni wá kí ni ni eh, tó eh, lo hijab kí ni ẹsẹ̀ tó tẹ̀ káàdì wá ní hijab tó irú ọmọ yìí kó gbìyànjú láti máa hijab rẹ̀ bí ṣe ń lo ilé kó sì máa lò ní kó sì máa lò nílé ẹ̀kọ́ kó wá gbìyànjú láti jẹ́ kó yí àwọn òbí rẹ̀ ni kó wá àwọn tí wọ́n bá àwọn afáà tí wọ́n sàlàyé fún òbí rẹ̀ àbáwọn tóbi hijab yìí ó ṣe lọ́tọ̀ ó ṣe kó máa lò ó nù nítorí pé tó bá lòun máa bá a lọ tí bá ti tún tí bá ti nílò ilé tí bá ti dé sùn tó bá parí sùn kọ́ ẹ́ tó àti tí bá ti wà ní ọdún dé kọ́ tí bá ti kọ́ta wà nínú sáìtì nìsín ẹ̀ kó lè tètè tó a jẹ́ pé kò tẹ̀lé lọ sí ìjáàbù máa ń kó máa lò tó gbogbo àwọn ìnira tó bá fẹ́ kó bá ó gbìyànjú láti fara dà á tó kó sì gbìyànjú láti wá àwọn tí ó bá ti kí ni àwọn tí ó bá bá ti pẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ láti jọ́ kí nǹkan yẹn kó yé wọn wallahu ta'ala a'lam bóyá wọn ṣe mọ̀ pé wọn mú ká bájá. ok. wọ́n ní ẹni ó kí ìrùn sọ̀láàtì tó lẹ́yìn imam ẹ̀sìn bá àdéhùn ó ní kò wá rántí ka sọ́ọ̀tì fàtíhà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó wá kí wọ́n tán òun náà lórí àrántí pé wọ́n ka sọ́ọ̀tì fàtíhà ṣùgbọ́n pé ìmáàmù lè gbé yìí òtún wá ṣẹlẹ̀ sí yàn báwọn torí pé sí akásọ́tò fàtíà ọ̀nà yẹn nílé yàn ẹ̀dìbà àwọn mí gbà pé tí wọ́n bá ti kásọ́tò fàtíà ìwé òdìgbè àmọ́ ibi tí ìyàtọ̀ ẹnu yẹn wà òun náà ní níbi ìrùn tí wọ́n gbà ń kí ó jákè òun náà ní ìyàtọ̀ ẹnu yẹn wà. ẹ̀rí tí wọ́n ti kí ó jẹ́jẹ́ ní láti ní fúnyà kí yóò tẹ́kí ni kí yóò kásọ́tò fàtíà tòtí ìwà wa kásọ́tò fàtíà tó jẹ́ pé lókùnrin ó ẹ̀ rákàyẹ dúró kó dá rákàyẹ padà kó sì wá ṣe sùjúdù sahwi nítorí pé yóò ka suratul fatiha níbi ìrùn yẹn tó tó nǹkan míì lèyìn bá ṣe tí ìbá ṣe rúkìrì níbi ni òyìn ò lè nìkan òun náà ló lè gbé àmọ́ ti ojú òun náà lè èyí ó padà ọlọ́run náà wọ́n ní tó dáa kí ẹ máa da àgbàdo lẹ̀ àbí ọkà bàbà fáwọn ẹran láàárọ̀ láàárọ̀ náà àbí àwọn tí wọ́n wọ̀nyí àwọn àfóòjú ọ̀nà àwọn àwúrò ìbẹ́ wọ́n ní tó dáa bẹ́ẹ̀. tó wáyé lẹ́ni tó wáyé pé nítorí tọ́lọ́run lèyàn fi ń fún dábà ló jẹ èyí ó máa gba aládá lórí ẹ̀kọ́ tí tó burú bẹ́ẹ̀ o àmọ́ tó wáyé pé wọ́n bá já ọ ní ẹ́ ó lọ bìkan ní wọ́n wá já ọ pé máa ṣe sàárà àgbàdo báwọn láàárọ̀ láàárọ̀ àdádálẹ̀ ni o àbí kò máa lọ bí táwọn Yorùbá wà kó máa lọ lè bu àgbàdo síbẹ̀ so àwọn èèyàn máa ń ṣe dáadáa ní àmọ́ ìwọ́n dájí ní wọ́n gbẹ́ kúrò bàgbẹ́ lọ́wọ́ wọ́n máa bu ọkà àgbàdo fáwọn ẹran tó ẹgbẹ́ àwọn afáà kan náà bá ní sàárà tó máa lọ lè ṣe nu àdádálẹ̀ ni nítorí pé sàárà tí yóò bá ṣe ẹnikẹ́ni dáyàn ẹ̀ sàárà tó ọlọ́bí bá dá wa àbí tọ́lọ́ bá rígbẹ́ lábá dá wa ẹ̀ eléyìn àmọ́ kẹ́nìkan wá dá oní sàárà wípé ó gbẹ́ pupa ẹ̀ ó máa gbàdo ó máa lọ lè gbà fún ewúrẹ́ ó mú kíkọ́ máa lọ lè gbà fágùntàn gbogbo orú àwọn eléyìí àdádálẹ̀ ní táàsì gbọdọ̀ tẹ̀lé àgbọdọ̀ tẹ̀lé wọn lórí ẹ̀ tòkè yẹn bá wá ń ṣe irú àwọn nǹkan wọ̀nyí kò ní gbalada o ẹran ó jẹun yóò yóò jẹ ní owó ní gbalada látara rẹ̀ nítorí pé kí ni torí pé ọ̀nà ìgbà tó fi yan sàárà fún ààrẹ ọ̀nà tó wọ́n yàn fún ọ ni nítorí pé ṣe yàn fún wọn pé kó ọmọ lọ́dẹ fún ewúrẹ́ òun nísìn wọ́n yàn fẹ́ lómi kó ọmọ lọ́dẹ fádìẹ wọ́n yàn fẹ́ lómi kó ọmọ lọ́dẹ fáwọ́ èbe wọ́n tún yàn lómi fẹ́ lómi wọ́n lè ní afọ́jú obìnrin kó lọ́dẹ ṣe tiẹ̀ fún níbo wọ́n ti ní gbogbo eléyìí tani sọ fún wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí nísìnyí àdádálẹ̀ ni so ká jìnà sí tàbá fẹ́ sànú àwọn dábà wàláhì ẹni mọ̀ sànú dábà kó mọ̀ fún wọn ló jẹ ẹ̀yìn kó yàn fún láì ṣe pé bóyá kí ni láì ṣe pé bóyá ẹnìkan ló wá túùzì rẹ̀ fún ọ wallahu ta'ala a'lam ẹni ní kọ́ òun mọ̀ pé ọ̀rọ̀ yẹn ní pé ó kírun ní mọ́sálásí tí ẹ ti mọ̀ yẹn náà fílà lé òun náà ní ètò dáa so ó ní àmọ́ dèdè níbi wíńdò àwọn wípé sàárè wà níbi òdìkejì rẹ̀ wípé ẹ lè mọ̀ yẹn náà fílà so tó bá ti jẹ́ pé gàgá ó bá ti díyàn ẹgbẹ́ wà nìkan ó díyàn tó kọ díyàn sí ibi tí wọ́n ti sàárè sí èèyàn lè kírun bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹgbẹ́ wà nìkan tí ò bá sí ọ̀tá so àmọ́ ètò dáa jù ìjọba àwọn ìṣòro náà ní kí gbogbo àwọn tó máa ń ṣe sàárè ibi tó jẹbi ọ̀gángan tó bílà yẹn tó máa fi dàgbà tó jẹ́ pé èèyàn kọjú sàárè kò lè yẹn darú kọ kò náà lè yẹn kírun fún àkàwọn máa gbé sàárè síwájú tó bílà tó òun náà láti máa ń sọ pé tẹ́ òun náà ní ká máa ṣe kí ni òun náà ní ká máa gbé òkú lọ nígbà tí a bá fẹ́ ṣe òkú ìbéèrè tàbí so àjọ pé mo lákìyèsí kan tí mo tẹ tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ itẹ́ nípa ọ̀rọ̀ ìgbé òkú lọ sí itẹ́ ó jẹ́ pé ó yẹ kí gbogbo anákàgbé ẹ̀dọ́ ká ṣe àkíyèsí rẹ̀ látọwọ́ ara wa kó má jẹ́ pé látọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní tẹ́nìkan ni tí a bá dé iṣẹ́ nǹkan yìí ó fẹ́ máa fún àwọn ẹlòmíì lọ́rọ̀ sọ láwọn tí wọ́n ń ṣe ẹ̀kú wọn ṣe ń kù ní ibi tíátà ibi ibi rìkọ́tà yóò fẹ́ máa fún wọn lọ́rọ̀ sọ tò látara pé àìfarabalẹ̀ máa ń bẹ́ẹ̀ bí ìgbésàrè ni wọ́n ti ń gbésàrè níbẹ̀ àìfarabalẹ̀ ń bẹ́ẹ̀ bí bí wọ́n ti ń sìnkú ó jẹ́ pé sàárè tí wọ́n bá ti lọ́sẹ̀ kan lóṣù kan á sì rí pé ó fi jìwọ́ lọ kí ló fà á sí nǹkan ìbáyìí ti rí bẹ́ẹ̀ ní tó fà á òun náà ni pé àìlé ìkàkùn fáwọn òkú wa nígbà tó kú bá kú ẹ nínú àwọn nǹkan tí èèyàn kọ́kọ́ máa ń mú nínú dúkìá òkú tíwájú kẹ̀kẹ́ tiẹ̀ ló fi ogún rẹ̀ òun náà ni múlẹ̀ tó tẹ̀jì hìn ẹ̀ kí ni àwọn nǹkan tí ó ná wa táàfi palẹ̀ mọ́ òkú táàfi sí táàfi ṣe táàfi yanjú rẹ̀ lẹ̀ kí ni tí ó ná wa inú nǹkan tá àkọ́kọ́ múnú dúkìá rẹ̀ dúkìá rẹ̀ tó eléyìí èsè ìgbàtà àmà dọ́gbọ́n tí ó yẹ adúrú tó fi kalẹ̀ láyé tá jogún yìí ó fi lé kalẹ̀ tó jogún gbogbo ẹlẹ̀ kalẹ̀ tó jogún àwa ẹ̀wà lè mú kọ́dà ká 20,000 ká ní afẹ́fì sì kí àsàárè ìfẹ́ni tó kú nínú ogún rẹ̀ àmì òyọ́lápọ̀ ara rẹ̀ yọ́nú ogún rẹ̀ síwájú tẹ́ tó ṣe kíni síwájú tẹ́ tó lọ lè sí sábà fẹ́ gbé sàárè yìí ká gbẹ́ láhádù òun ló dáa ìjọ ń pè ní láhádù tí wọ́n ń gbẹ́ nígbà tí wọ́n kàn kẹ́ ẹgẹrẹ nígbà tí wọ́n ti ẹgẹrẹ kalẹ̀ ìdí tó wá burú jáì òun náà ní sàárì àwọn ọmọ kéékèèké nígbà tí wọ́n bá gbé sàárì ọmọ kéékèèké ẹ̀rí pé wọ́n kàn rárá la ilẹ̀ ń kótóró lórí ilẹ̀ ẹlẹ̀ ẹ̀sùn bá ilẹ̀ ẹ̀sùn aláàbò tó náà jókòó síbẹ̀ lérí láti ilẹ̀ ẹ̀rọ wo dapá kó òde kó àdá ìpẹ̀dé ẹ sọ fún mi bóòlù atẹ́gùn òde ní ṣe kí ni bí òde ní gbẹ́yìn pẹ̀ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tá a bá lò kú àwọn lórí ká jẹ́ kí ni àwọn lórí ká kára àwọn lórí ti gbogbo nǹkan báyìí nígbà tá a bá fẹ́ gbé sàárè ẹ jẹ́ ká gbé e kó jìn wọ́n pé láàjù la fẹ́ gbé òun náà ló ti da jù ká gbé e kílẹ̀ wo jìn gan-an ní kọ̀rọ̀ ní sálẹ̀sálẹ̀ tó jìn láti wá lọ lè jẹ́ kọ̀rọ̀ sí i ká sì fi àwọn àyè ibi tá a so tako kọ́lá yìí tó da jù ni pé kéèyàn máa lo brick olódà àwọn kiri kan kírètì tá máa ń ma tó máa fi ṣe kiri ojú ọ̀nà láì pẹlẹbẹ pẹlẹbẹ ọ̀hún ẹ̀yìn tí a bá lọ lè wo àwọn ilẹ̀ lábáwà àbáwọn ibi tí wọ́n ti ká o lọ́ní máa ń ṣe ká o tuntun ẹgbẹ́ ti kalàyè fún àwọn kìíní yẹn ni wọ́n máa ń lò tó jẹ́ pé òun náà ni wọ́n tò tó máa wá tó bíkì yẹn wọ́n ara fi sìmẹ́ǹtì wọ́n àti ṣe wéje sílẹ̀ wọ́n tẹ̀ wá da ìpẹ̀jẹ́ níbo lẹ́sì gbọ́ pé sàárè òun jù kìí ṣe pé gáàdì wá lọ lè wá pákó tí wọ́n bá tún wá wá pákó náà wọ́n tún wá lọ lè wá àwọn pápá àṣàkóso pé wọ́n á ní ẹ̀bá ti eré ìdí ah, eléyìí ló kàn ẹwà àwọn ètò àpapọ̀ èsì ibò bí tó bá yíó wọ́n á ní ẹ̀fin ewé ẹ̀fin sáàrin yìí tó jẹ́ pé àwọn pápọ̀ yẹn nígbà tó wà sí oṣù kan ẹ̀ka yóò kẹ̀ṣe kíní yóò kàn já lọ lè rí tàbí òjì ìrọ̀lẹ̀ tá a bá ń ṣe èkó wọ́n ti mọ̀ ní ẹ̀ma wo ẹgbẹ́ bẹ̀ wọn o ẹ̀ma wo ìjẹun di ẹ̀dẹ̀ lè máa kẹ̀ṣẹ̀ bọ́nu sàárẹ̀ mi ṣe eléyìí kò bójú mu rárá ọ̀la kò bójú mu bọ́lá wọn bá àlejò aláṣẹ pán mùsùlùmí lé láàyè láàyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti pán wa lé lókùú ààrí máa kánjú kọ́lá bó jẹ́ pé ó gbà wákàtí márùn-ún tàbí kọ́ sáré tàbí gbé sáré fún yàn hálò kọ́lá kó gbà lórí wákàtí méjìlá àmọ́yọ tó tàbí kọ́lé tà ń gbé ilé ayé tàbí dákò lẹ̀ káwá sọ tó sáré dájú yàn sí ṣe eléyìí àkíyèsí ni kó jẹ́ fún wa ní àwa tó kú bá ti kú fún kọ́lá tó bá yẹ fáwọn tábá wà ń bẹ̀ tí wọ́n mójútó tábá ń kájú àwọn tó bá ń ṣe kíní ẹjẹ́ káwà ó ṣe kíní ẹjẹ́ káwà ó mójútó bẹ́ẹ̀ ká mójútó ká ṣe bó eléyìí yóò fi máa jẹ́ pé kíni kò ní máa jẹ́ pé ẹ máa dé ibi tẹ́ sàárè òbí jìn ẹ máa dé kò ní jẹ́ kó jẹ́ pé ẹlòmíì tí ò lè kan ṣe tẹ́lẹ̀ gan tí ò fẹ́ gbókù lọ tẹ́ tí ó ní à ah, ẹni máa ń sòkú ní tẹ́ ẹni nígbà rẹ̀ rí ní tẹ́ àwọn obìnrin títò sí nílé òun ni o eléyìí àkíyèsí ni wallahu ta'ala a'lam Now, wọ́n ní ẹni ilé òun máa rán sọ ẹlòmíì lè gbà sọ wá ọdún márùn-ún kò ní wá dé rẹ̀ ẹ̀ kò ní wá dé ìyá sọ à ẹ̀yin náà ṣe à tó pé bóun ni kò wọ́n ṣe tóun lè máa kóun tà kó wá fowó ẹ̀ ṣe tààrà àyíkò ni kò wọ́n ṣe tó àkọ́kọ́ ni pé ẹni tó gbà sọ wá fún tó ó yẹ kó máa àdírẹ́sì ẹni tó jẹ́ kọ́sọ́bà tó gbà sọ wá fún tó ká sọ pé kò mọ̀ sí aṣọ tí ó bàjẹ́ ni ẹ̀ tó wá jẹ́ pé aṣọ tí ó bàjẹ́ ni tó ó lè ta aṣọ yẹn ẹ̀sẹ̀ báwo nísìn kó kí ipò sámánì yẹn owó yẹn ẹ̀sẹ̀ báwo nísìn pé ágbà tẹ́ni ń bá dé yóò kó owó rẹ̀ fún un àbí kó sì ta fẹ́ẹ́bù ìsọ̀ yẹn kó wá fi ṣe sàárà àmú sàárà tó fi ṣe yẹn pẹ̀lú pé bẹ́ẹ̀ ni ẹ bá dé tó bá béèrè rẹ̀ yóò kún owó rẹ̀ o sàárà wọn máa jẹ́ tiẹ̀ ẹ̀sẹ̀ báwo nísìn nítorí pé pèsè kó lóde báwọn ṣe sàárà bọ̀ká gbogbo wa mọ́ tó fi gbogbo ẹbí lọ́yẹ́ sàárà wọn máa lè ṣe ẹ́ sàárà wọn máa lọ ní sékèrè yóò máa lọ ní bá látara pé ẹ̀kú ṣe sàárà àmọ́ bí ẹ̀kọ́kọ́ wo àwọn options yẹn kì í ṣe pé tí ó kàn kàn ní pé káàdùrà ìlọ ní sékèrè káàdùrà ìlọ ní sàn wallahu ta'ala a'lam. wọ́n ní kí ni ìdájọ́ tó wà fún kóbìnrin máa lo kó lu mú kó ti kí náà mo bẹ̀rẹ̀ sí rẹ́ǹkì àbí kó fi ríǹgì náà ti dé kí n kó aṣọ sí mú wọ́n ní kí ni ìdájọ́ tí ó wà bẹ́ẹ̀ so inú ọ̀ṣọ́ inú ọ̀ṣọ́ náà ló wà obìnrin so tóbìnrin bá fẹ́ẹ́ ṣe báwọn kó máa gbó kó lónìí kó ó gbọ́dọ̀ ló máa lónìí kọ́ọ̀bù obìnrin tó bá lu inú rẹ̀ tí àgbà àtọ́ tẹ́lẹ̀ náà tó bí láti kóbìnrin kó máa ṣe kíni kóbìnrin kó bo ojú rẹ̀ síwájú kó tó tí láti lo nose ring àbí kí wọ́n ń pè sí nose papọ̀ ó tún wá fi olúmú ó tún wá fi déèlì sí ẹ̀rí pé eléyìí nìsín ó tún fi ọ̀ṣọ́ kún ọ̀ṣọ́ rẹ̀ ni ẹ́ so ó sì wà nínú àwọn nǹkan ní tó jẹ́ pé ó lè tún máa sáàkì ọkùnrin ju ẹni tí òfin ti mú lọ so obìnrin tó bá ti wá ṣe báwọn nìsín ẹjọ́ báwọn nìsín ó tó kan pá fún ní túláàdì tó kó ṣe kíni kó máa bò ó kó jẹ́ pé ọkọ rẹ̀ náà ló fẹ́ kó máa èyí tó yóò àpọ̀ síta pẹ̀lú kó lumú kó fi kíní sí kó máa fi dá lálẹ̀ fáwọn yẹ̀láwùjọ ẹ̀jẹ̀ bá òní so obìnrin kọ́mẹ̀ tó bá ti ṣe bá òun ẹ̀jẹ̀ bá òní kọ́mẹ̀ tó ó tún kápá fóun tó kò ní ṣèkìrì kó o bo ojú rẹ̀ kó má sí ilẹ̀ fáwọn èèyàn láti máa ṣèkìrì láti máa gbẹ̀tẹ̀ kó láti máa ṣèkìrì kó máa gbẹ̀tẹ̀ látara rẹ̀ nítorí pé inú ọ̀ṣọ́ ni inú ọ̀ṣọ́ obìnrin ni ó jẹ́ pé ọ̀ṣọ́ tọ́lọ̀ ọba àdìjọlá tó bá ti ṣe fún ìyàn lẹ́tọ̀ọ́ kò sẹ́ni tó gbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ àbámọ̀ rẹ̀ àyàfi a bá rí àyàfi tó bá jẹ́ pé ọ̀sọ́ yẹn yóò máa wá lè lọ sí kíni yóò máa wá lè lọ sí ìbàjẹ́ àbí yóò máa dá wàhálà alẹ́ láwùjọ wallahu ta'ala a'lam. ó ti parí tó adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ní abẹ̀rẹ̀ pẹ̀lú e, kẹ́yàtìkẹ́ fún anábì sallallahu alaihi wa sallam ní àtìparí pẹ̀lú kí adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ní ọlọ́wọ́ àlejọ́lá kọ́mọ́sá àti kí àìwọ̀ bá tá a sọ yìí kò kó wúlò fún àwọn àtàwọn tí a gbọ́ ẹ̀rọ̀kùn fi sẹ̀dílé náà a nídi ìrànlọ́wọ́ fún program tí a ń ṣe yìí bá láti gba tẹ́ǹtì ni àbí láti gba chair ni àbí láti gba àwọn nǹkan míì tí a ń lò láti pé kí program yìí lè máa lọ. ọdún ìgbà Allah subhanahu wa ta'ala tó bá tún di ìjọ mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú àti hàn pé ọ̀sẹ̀ méjì méjì òun náà lè jẹ́ pé máa wáyé a máa gbọ́ àdúgbò tí yóò bá tún di wáyé pẹ̀lú ìgbà Allah subhanahu wa ta'ala أدعو الله سبحانه وتعالى متعسى سؤال نبي النبي صلى الله عليه وسلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك